béèrè pé kí ni ìdájọ́ kéèyàn ṣe skit ẹ̀hẹ́ kí wọ́n á ti pé tọkùn wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣe tolúṣẹ̀ rẹ̀ ó bára lọ ẹ àkọ́kọ́ nísìn kọ́mẹ́dì tó ló bá fẹ́ ṣe nísìn ọ̀rọ̀ ẹ̀sìn ṣe nǹkan tẹ́ mọ̀ fi ṣe kọ́mẹ́dì tó kò lọ pẹ̀lú ẹ̀ kò ṣe kò gbé kò gbéra wọn ẹ̀ tọ̀ èyí pé mọ̀sọ̀rọ̀ yìí àpá ń ṣe dírámà ń ṣe kìíní wọ́n láàlà òun ìdájọ́ rẹ̀ ìláfù wà ń bẹ ṣùgbọ́n wallahu alam ṣe rí lọ́rọ̀ tí ó bá tọ́ gan yóò tọ́ fi òbóde ìbọyẹ kan limited kí náà ní olè kéèké nǹkan tó yẹ sọ di iṣẹ́ fáwọn ọmọ kéékèèké àwọn tí náà ẹ̀ bọ̀tí káàkiri àti gbogbo ẹnìkan kọ street yẹn nìkan fẹ́ ṣe kí nìkan islamic kò sí dẹ́gbẹ́ fẹ́ ṣe islamic tẹ́mọ tó bá tẹ̀ ní ṣe ṣe òun ni wípé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ bá lobìnrin bẹ́ẹ̀ ẹ̀ sàkóbìnrin kọ̀ sí tẹ́lẹ̀ lóbìnrin títí gbogbo omi lọ́dún yóò lò ní kọ́ọ̀bù one bẹ́ẹ̀ bá sì lu ọkùnrin kótókótó èrò lu obìnrin kò tọ́ so kí là ń bá bẹ́ kíkọdé ẹ̀kọ́ àmọ́ àfi tí bá ń fún àwọn ọmọ ọmọ ọmọ kéékèèké de kí òun tó sì ní sí róòlù tí ó fi àkùrọ̀ àwọn àwọn kìíní ẹ̀ ló gbòòrè àdìsáwà a lè lẹ́nu fáwọn kan táwọn míì ṣe ń bẹ̀ wò ẹ̀ bọ̀ táwọn aláwo ṣe é. yóò yóò dìde ti aláàlá so street making ọmọ bẹ́ẹ̀ ṣe ọmọ ti ṣẹ̀rí àti ọlọ́mọ wàhálà wàhálà náà ní sẹ́rí wàhálà ní ti di fáwọn èèyàn. Eh, ó sáà fẹ́ ní fíìmù gbọ́. padà yá gan wọ́n padà wọ́n pé ta ló lè para rẹ̀ jù ta ló lè gúnra tó wọn wọn bá kó bó kásà sílé ayé kásì lọ lè bọ́lọ̀ dáadáa sálárì jẹ́ mẹ́rin gbóni gbogbo jákujàgbó bá àtàǹtẹ̀